الحمد لله الحمد لله الواحد الأحد وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد بيده الخير يحيي ويميت وهو حي لا يموت وهو على كل شيء قدير وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله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 eléyìí tó ṣe pé ó mú kí ọkàn kó lè síra wọn ó mú káwọn ènìyàn wọn máa pa lásàmà ipe ojú àánú fọ́ kíkà ló ṣẹ́kù eléyìí tí ọ̀yẹ́ kó rí bẹ́ẹ̀ nínú àwọn ojúkọ́ náà bí táǹtì ń dá a mà wípé àánú ìtẹ̀kẹ́ ara ẹni kò sí láwùjọ ọmọ ènìyàn má lónìí òun náà ni ìtẹ̀tí alábàágbé sí alábàágbé alábàágbé òun náà lẹni tó ṣe pé mú létí ọgbọ́n gbàngbàn lápá ọ̀tún lé rẹ apá òsì rẹ iwájú àti ẹ̀yìn rẹ àwọn ẹni tó jẹ́ pé wọ́n mú létí ọ̀nbẹ àwọn là ń pè ní alábàágbé tá a bá ti wọrú àwùjọ tiwa eléyìí táwa ń gbé ní nàìjíríà alábàágbé kan ó tún túmọ̀ sẹ́ni tó mú yàrá ti yàrá rẹ nígbà tó ti pé ọ̀pọ̀lọpọ̀ dálé tara wọn ní ṣùgbọ́n wọ́n ń yá ilé gbé ilé tó ń yá gbé yẹn wàá rí i pé wọn nìkan kọ́ lọ yá bẹ̀ àwọn ẹlòmíín náà tún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ táwọn náà yálé pẹ̀lú rẹ gbogbo àwọn eléyìí ẹni tí yàrá rẹ ti tẹ oníyàrá ọ̀kan tẹ́jọ́ ń bẹ nílé ẹyọ kan alámúlétì rẹ ni alámúyàrá ti yàrá rẹ ni gbogbo àwọn eléyìí ó ń bùkátà kọjá ni tó ṣe é gbé ìké àti àánú ńlọ fi máa bá wọn ṣe olúwa ẹlẹ́dàá wa wọ́n ní wàlìjáre del kórba wàlìjáre jónóbi wọ́n sọ àhídẹ̀ del jẹ́m ẹni tó jẹ́ alámúlétì rẹ tó jẹ́ ike ọjọ́ mọ̀lẹ́bí rẹ ìbátan rẹ ní iye kan rẹ ní àwọn eléyìí ọ̀ràn ayà ló jẹ́ lórí rẹ kọ́ máa ṣe dáadáa sí wọn nítorí pé wọ́n bàjẹ́ alámúlétì rẹ yàtọ̀ sí eléyìí wọ́n tún jẹ́ mọ̀lẹ́bí rẹ èyí tó túmọ̀ sí pé wọ́n ti di alámúlétì tó ní ẹ̀tọ́ méjì lórí rẹ nù ẹ̀tọ́ jíjẹ́ alámúlétì ni àti ẹ̀tọ́ jíjẹ́ ìbátan ẹni tọ́ba tún wá lọ jẹ́ mùsùlùmí ńkọ́ ọdẹ ẹni tó ní ìwọ̀ mẹ́ta lórí rẹ olú ẹlẹ́dàá wa ni wọ́n sọ àhìbẹ̀ jẹ́m àti àwọn ẹni tó ṣe é gbé àbí wal jaril junub àti ẹni tó ṣe é alámúlétì rẹ ni ṣùgbọ́n tí kìí ṣe mọ̀lẹ́bí rẹ ìyẹ́ka rẹ kọ́ ìbátan rẹ sì kọ́ pẹ̀lú àwọn eléyìí wọ́n ní ìwọ jíjẹ́ alábàágbé lórí rẹ kọ̀bá rẹ kó wọ́n jẹ́ ọ̀wọ́ kó ti jẹ́ rẹ ó ti ní kan lórí rẹ eléyìí tó jẹ́ ọ̀ràn rẹ ipò ọgbọ́dọ̀ pé ìwọ rẹ fún tọ́ba tí wọ́n lọ jẹ́ mùsùlùmí ńkọ́ rẹ ṣùgbọ́n alámúlétì rẹ ni ó tún á jẹ́ mùsùlùmí ó ní ìwọ̀ méjì lórí rẹ gbogbo àwọn awọ wọn yìí báyìí kìí ṣe nǹkan téèyàn lè fi ara palaba téèyàn ò ní kàkùn nítorí pé tó o bá pé ẹ̀san dáadáa ń retí rẹ lọ́dọ̀ Allah tó o bá kùnà láti gbé ẹ̀tọ́ alábàágbé rẹ fún ìbéèrè àti ìṣirò lórí rẹ ó ń retí rẹ lọ́dọ̀ Allah tó bá di lọ́la gbẹ̀ndà kìyàmà torí ẹ̀ eléyìí tó kéré jù nínú dáadáa tó gbọ́dọ̀ ṣe sí alábàágbé rẹ àánú àti ìkẹ́ rẹ náà ní kọ káwọ́ ìnínílẹ́ni lára rẹ kọ káró kúrò lọ́dọ̀ rẹ ó gbọ́dọ̀ jẹ́ni tí o máa ní alábàágbé rẹ lára ó gbọ́dọ̀ tó ṣe é gbé ọmọ àti dá wàhálà sí lágbádá ní gbogbo gbogbo ọ̀nà téèyàn àgbà fi bàbá jẹ́ ipẹ́ iṣẹ́ kan ló ń ṣe ní ìtòsí alábàágbé rẹ tí iṣẹ́ yẹn tó mú ariwo lọ́wọ́ tó ẹ pé gbéni ní gbogbo ìgbà ò jẹ́ kó aré bora ò ní jẹ́ kó aré dọ̀fi lórí òróǹro o ní láti gbé ní tó ń fi pariwo sí wọn létí yẹn kó gbé jìnnà sí wọn nítorí pé tá a bá sáyé tán a tún sọlá àgbẹ̀ǹdà kìyàmù ní tí wọ́n sì fi ṣèṣirò fún wa òun náà ní tá a bá gbélé ayé ṣe ọ̀nbẹ nínú àwọn ẹni tó múlé tira wọn ẹni tó ṣe pé yọ máa dún koko má àwọn ẹni tó múlé tì kùkù lajà ni yọ máa dún má wọn ní gbogbo gbà kò ní jẹ́ kí wọ́n ní ìgbádùn yọ máa ṣe wọ́n bí kí wọ́n tálé wọn yọ máa ṣe wọ́n bí kí wọ́n wálé mi lọ́gbà ẹni tó bá múlé tì bẹ́ẹ̀ ṣe ń fara ni ẹni tó múlé tì ní tó dájú òun náà ní pé kò lè jẹ́ olùgbàgbọ́ òdodo. النبي صلى الله عليه وآله وسلم قل والله لا يؤمن والله لا يؤمن والله لا يؤمن وفي الله برك طبعا النبي ولامة أو صحابة نتاني قل من لا يأمن جاره بوائقه قلنا لن تسيك أقال بغير قباله sí aburú rẹ̀ wọ́n máa wò pé yóò yóò ta ìdá sáwọn orí hílàhílo yìí òun náà ni wọ́n wà tí alábàágbé wọn ní gbogbo gbà ẹni tó bá ti lè jẹ́ bẹ́ẹ̀ tí alábàágbé rẹ̀ kò lè jẹ́ olùgbàgbọ́ òdodo nínú àdìsí ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ولمن أحب أن يحبه الله ورسوله لا يؤذي جاره gbogbo ẹnikẹ́ni tó bá wù ikẹ́ Allah kò nífẹ̀ẹ́ òun ó sì tún wọ̀ ike ká nàbẹ Muhammad sallallahu alayhi wa alihi wa sallam kó nífẹ̀ẹ́ rẹ̀ ajá ike má fara ni alábàágbé rẹ̀ o má fara ni alábàágbé rẹ̀ nítorí pé alábàágbé ó lè jẹ́ pé akálà alábàágbé tiẹ̀ ṣùgbọ́n ọ̀kan ní lè fún wàrà ni yọ dẹ̀ ní wàrà ni ọ̀ràn àyàn lórí rẹ̀ kọ́ má fara ni alábàágbé rẹ̀ kọ́ ọjọ́ tó ṣe ike ọ̀n wá àlàáfíà fún wa. gẹ́gẹ́ bó ti ṣe ń fẹ́ káwọn náà máa wá àlàáfíà fún ọ májẹni tó ṣe pé ọ máa kó ìnira bá ìgbésí ayé wọn gẹ́gẹ́ bí o ti ṣe wù wọn náà ike kó wọn máa kó ìnira bá ìgbésí ayé tiẹ̀ èèyàn gbọ́dọ̀ jẹ́ ẹni tó ṣe pé ó ń ṣe dáadáa sí rẹ̀ ó sì jẹ́ni tó ní àánú rẹ̀ téèyàn ti jẹ́ni tí ń ṣe dáadáa sí tí ò ní àánú ìtọ́jú òun náà ní pé àmì kìí ṣe ìgbàgbọ́ gidi ìgbàgbọ́ radarada ó náà ní ìgbàgbọ́ tó ń pé ká tó ń pé ìgbàgbọ́ rẹ ìgbàgbọ́ rẹ ó níye lórí ìgbàgbọ́ ọ̀rọ̀ wo ló ń gbé ká nígbà fara ni alábàágbé rẹ ńlọ fà ńlọ fi jẹ́ pé ńgbà tẹ́nìkan tó wá dẹ́sùn rẹ Muhammad alayhi wa alihi wa sallam tó ní yìí ó ń fara ni mí kí ìgbésí ayé rọrùn fún mi sallallahu wa sallam

ọjà kí n rí lé gbé lálàáfíà òun ló lé mi kúrò nílé gbogbo ẹni tó bá ti gbọ́ àlàyé yìí oníkálukú wọn ṣépè fún ẹni tó lé kó lé oníkálukú wọn wọn tọrọ àìdá fún lọ́dọ̀ Allahu azza wa jalla báyìí ìròyìn dé sí etí ẹni tó fara ní tọ́jẹ́ sábàbí tó fi kẹ́rù kúrò ńlé ní ìgbà tí ìròyìn dé etí rẹ̀ onítìyìn náà òun náà sáré tètè wá bá ó ní láti fi yé wípé ha máa kẹ́rù rẹ padà sínú ilé rẹ láti òní lọ ntún fara ní ọmọ láti òní lọ ntún dúkùkù lájà mọ ọmọ máa bọ̀ wánu ilé rẹ o máa bọ̀ wánu ilé rẹ lálàáfíà kí ló dé nítorí èpè táwọn èèyàn ń sẹ́ fún ni báwọn èèyàn ti ṣe ṣépè fún wọn náà nù nígbà tó bá jẹ́ni tí ń fara ní alábàágbé rẹ tọ́jà ike o fún àwọn alábàágbé rẹ ní ìsinmi o jẹ́ kí wọ́n rí lé pé ní rọ́ọ̀sì àwọn alábàágbé rẹ náà àtàwọn ẹni tó bá gbọ́ sí bó ti ṣe ní wọn lára oníkálukú wọn náà wọn máa fèpè sí tiẹ̀ ni ẹ sì máa pé yóò sẹkọsẹ àdúrà sàn jèpè lọ tọba ní kò ní mú ọ tọba ti dédé àtàrí rẹ ńkọ́ tọba ní kò ní mú ọ tígbé tí èpè yìí tó mú ọ láàárọ̀ kó tó di pé ilẹ̀ sún kọ́ torí ẹ̀ má fi ara ní alábàágbé rẹ dáadáa ní kó ọmọ ẹsẹ̀ sálábàágbé rẹ nínú àdìsá Muhammad sallallahu alayhi wa alihi wa sallam nínú ẹ̀kọ́ ńlá eléyìí tá ànábì fi kọ́ wa ànábì fi yé wa yí pé tó o bá sí oúnjẹ rẹ tó o bá sí bẹ̀ jẹ́ kí omi ọbẹ̀ rẹ kọ́ pọ̀ kọ́ ọ wá bùn àwọn alábàágbé rẹ nínú ọbẹ̀ tó sè eléyìí ń bẹ nínú pọ̀ láàánú wa má gbọ́ pàìdá ọ̀sẹ̀lẹ̀ sálábàágbé rẹ kínú rẹ ọmọ adùn àbí kò tiẹ̀ máa rán kàn káyìí kábùrú ọ̀sẹ̀lẹ̀ sí wọn ẹni tó bá ní ìgbàgbọ́ òdodo kò ní fẹ́ kí àìdá kó ṣẹlẹ̀ sí alábàágbé òun kò ní fẹ́ kí aburú kó ṣe déédéé alábàágbé òun nítorí pé nínú àmì òdodo òun láti fi máa ṣàkíyèsí ike kò sí àánú má láàrin àwọn èèyàn àwọn èèyàn máa ṣe kí ara wọn òun náà ní pé gbogbo èèyàn sí gbogbo èèyàn wọn kì í ṣàánú ara wọn má ní ayé wa ní òde ìwòyí àwọn èèyàn gbogbo èèyàn wọn kì í ṣe àánú wọn kì í fi dáadáa wọn kì í fi bára wọn lò ó sì wá nínú àdìsá nàbọ Muhammad sallallahu alayhi wa sallam ike man la yarhamin nasa la yarhamuhu Allah. adétì alimami muslim ló gbé jáde ẹni tí ó bá ti láàánú àwọn èèyàn Allah kò ní láàánú ọ̀nà torí ẹ ọ̀dọ̀ wa wa kájẹ́ tó ṣe yí á láàánú àwọn èèyàn kámájẹ́ tó ṣe pé yóò lè koko má wọn èèyàn sí èèyàn ó ká láàánú ara wa tó ọba ti wá èèyàn lókùtà ọmọ ni ọba ti èèyàn àfi kó kọjá ọba ti èèyàn ó kù sórí ike kọ́ máa sànú bọ́ọ̀lù kọ́ máa aráyé ń gbánu èèyàn séèyàn agbọ́dọ̀ láàánú ara wa nínú àdìsá nàbọ̀ Muhammad sallallahu alayhi wa sallam anabi ni la tunza'u rahmatu illa min shaqi la tunza'u rahmatu illa a kì yọ ìkẹ́ a kì yọ àánú kúrò lọ́kẹ́yìn àfi ní tàn ọjọ́ lórí ibú a kì yọ àánú a kì í yọ ìkẹ́ kúrò lọ́kẹ́yìn àfi kó nítọ̀ nǹkan jọ lórí ibú alimami Abu àti alimami Tirmidhi àwọn méjèèjì ni wọ́n gbé ẹgbàá wá yìí jáde wọ́n sì gbé jáde gba ọ̀nà kan tó gún régé tí a bá yẹ̀ wò a rí i pọ̀nà tọ́mọ èèyàn fi máa ara wọn ọ̀pọ̀ jọjọ ẹ rí i pé ilé ìwòsàn àwọn pítù wa gbogbo ibẹ̀ náà ni gbogbo ẹni tí ó bá gbádùn ibẹ̀ ni wọ́n máa mórí lé láàrẹ̀ bá ń ṣèyàn tọ́lẹ́kì má lé kọ́kọ́ láti lọ sílé ìtọ́jú aláàárẹ̀ gbogbo ẹni tó bá bẹ̀ wò àkọ́kọ́ ní àkọ́kọ́ bi léèrè ẹni pé tá ẹ ti lọ sọ́sìpìtì ẹ má mà dákẹ́ ẹ má wà ara yín níran ẹ jẹ́ ká lọ sọ́sìpìtì ẹ má jẹ́ ajẹ́ kọjá yín pé nǹkan tí ọ̀já mọ̀ nǹkan kankan láàbì ṣègbẹ́wọ́ láàbì kọ̀ láti ṣètọ́jú ara wa lórí ti ń ṣe wá nígbà tó ti jẹ́ pé ti ń ṣe wá yìí oògùn rẹ̀ wà ẹ jẹ́ ká lọ sọ́sìpìtì ǹjẹ́ gbogbo ìgbà tá a bá lọ sọ́sìpìtì iná là ń bá àánú pàdé dé ǹjẹ́ tá a bá dọ̀ hospital ǹjẹ́ àwọn ẹni tí ń ṣiṣẹ́ lọ hospital látòrí dókítà tó fi dórí àwọn ẹni tí ń tọ́jú wa bí sáànù ni wọ́n fi máa bá wa ṣe àwọn kọ̀bákùn pé ọ̀rọ̀ tí wọ́n máa sọ sí aláàárẹ̀ nígbà míì tó fi já sí wípé obìnrin tí ń bí lọ́wọ́ tọ́mọ òtí tó jáde látàrí àwọn ọ̀bákùnfin ọ̀rọ̀ àwọn ẹgbẹ́kùnmi ọ̀rọ̀ òṣì eléyìí tó ṣe pé wọ́n sọ sí obìnrin ọmọ òní mọ̀gbà tí ń sáré bọ̀ nítorí wọ́n ti bá ìyá rẹ̀ tí wọ́n bá gbogbo inú dàrú ìgbà tí inú dàrú dídàrú inú ń sáré ẹni tí ti sẹ́ lọ síkìtù òun wà rẹ̀ di màláìkà yóò máa sẹ́yìn bí ìgbà tó ṣe é gbé agọ̀ ló jẹ́ kí n tó sẹ́yìn yìí ó sẹ́yìn nítorí pé tẹ́ẹ̀ bá gbọ́ bí tómi àárẹ̀ yìí bá ti sẹ́yìn tẹ́ẹ̀ bá tún wá fẹ́ sàlàyé fún un ó lè ní ẹgbẹ́nu sọ́hún à ń sọ̀rọ̀ gidi à ń wérò ń wérò subhanallah nígbà tí wọ́n ti ṣiṣẹ́ nọ́ọ̀sì ó ti jẹ́ pé ó ti gbọ́n ju gbogbo èèyàn lọ́nu nígbà tí wọ́n ti jẹ́ dókítà ti ń tọ́jú aláàárẹ̀ kalẹ̀ ní tó fẹ́ gbọ́n lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ gbogbo èèyàn gbọ́dọ̀ jókòó nù lẹ́gbẹ̀ẹ́ tiẹ̀ ni ọmọ wa ṣẹlẹ̀ ayé bí ìgbà tó ti pé ìwọ lè yàn tó ní tó nírun lórí apárí ni gbogbo aráyè yòókù nítorí pé wọ́n ti ṣiṣẹ́ lọ síìtù ọmọ bú àwọn obìnrin olóbìn ọmọ kàn wọ́n lábùkù tí lọ́pọ̀ pẹ̀lú báwọn ti ṣe múra wọ́n láwọn fẹ́ wá gba sàrà lọ́dọ̀ rẹ ni ebi wọ́n lọ múra rẹ lọ sọ́sìtù ipò afẹ́ máa ṣètọ́jú aláàárẹ̀ orí bẹ́ẹ̀ náà ló sì ṣe ń gbowó oṣù ọba àjẹ́ lọ́dọ̀ ìjọba àbáládàáni lọ́dọ̀ sọ́sìtù ti lẹ́ni kí wàá ló dé tí gbogbo ẹnu rẹ dọ̀tí bí ilé ilẹ̀ tó fi máa sọ̀rọ̀ burúkú táwọn aláàárẹ̀ tó wá sọ́dọ̀ rẹ̀ ǹjẹ́ táwọn aláàárẹ̀ ọba lọ sọ́sítù ọmọ ọmọdé sọ́sítù ni ó fi wá jẹ́ pé a máa bu àwọn èèyàn a máa pè wọ́n dàda ń díndín a máa pè láláì orí nítorí kí tó àti wá bá wọn lọ wàlà hawla wàlà quwwata illa billah ẹ̀rí tóbìnrin bá ń rọbí àwọn ẹni tí máa gbà bí fún wọn la ilaha illallah kò bá kù gbé ọ̀rọ̀ ó dídí ọ̀rọ̀ tó ṣe kó jẹ́ kó dàrú ilé ìmọ̀ gbọ́ lẹ́nu wọn eléyìí tó mú lágbọn bìkan ní nàìjíríà bí táwọn obìnrin tó bá di pé wọ́n fẹ́ bí ma wọ́n ìgbà kan gbá wọn lọ sọ́sìpítù kí ló dé wọ́n ní torí pé táwọn bá lọ sọ́sìpítù ọ̀rọ̀ burúkú ni wọ́n máa sọ sáwọn ọ̀rọ̀ kọ̀rọ̀ làwọn máa gbọ́ lẹ́nu àwọn ẹni tó yẹ kó wọ́n tọ́jú àwọn ẹni tó yẹ kó máa ṣe pẹ̀lẹ́ àwọn òní ọ̀ máa sọ kọ̀bákùn ìwé ọ̀rọ̀ sáwọn àwọn ọ̀fẹ́ lọ gbọ́ ìgbọ́kúgbọ́ ọ̀rọ̀ lẹ́nu àwọn aláìlórí lọ́wọ́ sọ̀yẹ́ kó bẹ́ẹ̀ sọ̀yẹ́ kó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mọ̀ pé iṣẹ́ ìtọ́jú aláàárẹ̀ wọ́n mọ lórí àánú ni tó o bá ti lè sàánú má wulẹ̀ lọ nọ́ọ̀sì o tó ti lè láàánú má lọ dókítà o nítorí pé ẹni tí o láàánú lọ́ba kọ̀yẹ́ kó rí bẹ́ẹ̀ ẹ̀rí ọ̀pọ̀lọpọ̀ àwọn síbítù wa lónìí àánú òsínbẹ̀ máa bíìlì ni pangada pangada bíìlì tí wọn máa kọ fáwọn èèyàn ọpọlọpọ tó kú ni wọn ò gbé lọ sọ́sítù nítorí pé àwọn ti retí rẹ nígbà tó bá ti gbé aláàárẹ̀ dé níbo làánú wà ẹni gbogbo wa ká tètè sòròbó kí gbogbo owó tètè tọ́jú ká tètè gba ẹ̀mí rẹ là bọ́bá rọrùn pé ká rẹ̀mí gbàlà á wà ní kí wọ́n gbé sílẹ̀ ní agbọ̀n bíi mójútó kọ́ gbé lẹ́ńbẹ̀ ó tí wọ́n bá tó lọ dẹ́pọ́sìtì iye owó tùlùtùlù báyìí tí wọ́n bá ti rówó dẹ́pọ́sìtì àṣepẹ́bi tí ó kù sí lóde òní níbo míì gan wọ́n ní ẹ̀mẹ́jì ó kù sí bí ẹgbẹ́ ká má gbé kò sí ń tọ́kàn wá ǹjẹ́ tó bá la gbé lọ sí ewúrẹ́ yìí sì ń ṣèṣe kó ń fẹ́ kú táwọn òṣìṣẹ́ tán láti fa ewúrẹ́ wa tí àwọn dókítà tó yẹ kí wọ́n tọ́jú rẹ̀ ó yẹ kí wọ́n pe ewúrẹ́ yìí tì kó wọ́n máa wòrán rẹ̀ títí tó fi kú á ń bọ̀sibọ́sí ọmọ èèyàn wa ní ìsìn àwọn èèyàn tó ṣe é ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run ni wọ́n wà kí ló dé àṣà láì ní ta lè fi tọ́jú bí wọn bá kú kókó àwọn olè tọ́jú rẹ̀ tí wọn bá ti sanwó ẹ tọ́jú rẹ̀ inshallah àmọ́ bá ṣe wọ́wọ́ sọ́tù tá a wọ́wọ́ sósì ẹ tiẹ̀ mú mọ́dọ̀ nígbà tá a bá tó san gbèsè tí ń bẹ lọ́rùn rẹ̀ ìgbà náà ní kẹ́ tó tu lẹ̀ wọn ní rárá o àwọn olè tọ́jú rẹ̀ ẹ gbé lọ lékọ́ kú lẹ̀ àánú òsì májàmá àánú òsì ó mú kọ́pọ̀lọpọ̀ ọmọ sáfọ̀ ọ̀pọ̀lọpọ̀ ti sọra rẹ̀ di dókítà abẹ́lé tó náà ń tọ́jú ara rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ á máa fi oògùn núrun orí fọ́ eléyìí tí ń fa kọ́pọ̀lọpọ̀ ó tètè máa rí bọ́sí kéré máa ń jẹ́ nígbà tó ti pé ní tí ọ̀tọ́ sí nǹkan ńlò ó fi lọ nǹkan àwọn ẹni tó sì lè tọ́jú rẹ̀ wà lẹ̀ àmọ́ nígbà tó ti pé kò sáànù ńkọ́ ọ̀pọ̀lọpọ̀ ń rí ọsibítù yìí sá ọ̀pọ̀lọpọ̀ ń gbára sẹ́lẹ̀ wọ́n kú dànù nígbà tó ti pé kò sáànù láwọn ọsibítù wa níjẹrin àbíjàrún ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ní Aminu Kano teaching hospital ní Kano wọ́n ní wọ́n bí ọmọdé kékeré kan ọmọ tí wọ́n wá bí sáyé yìí báyìí àwọn dókítà ti ń tọ́jú rẹ̀ wọ́n wá rí pé mímí rẹ̀ àti àlàáfíà rẹ̀ gan kò lọ déédéé nínú àwọn ìwádìí tí wọ́n wá fẹ́ ṣe wọ́n ní kí wọ́n fẹ́ gba díẹ̀ nínú ẹ̀jẹ̀ ọmọ yìí báyìí láti lọ ṣàyẹ̀wò nípa kí ló lè máa yọ lẹ́nu ọmọ tuntun tá a ṣẹ̀ṣẹ̀ bí sílé ayé dókítà tí ó gbẹ̀jẹ̀ ó wá so rọ́bà kan ó so mọ́mọ́ lọ́wọ́ nítorí kí àwọn asan ọwọ́ rẹ̀ kó lè bá a yọjú síta kó lè bá a rọ̀ wọ́n lọ́rùn láti mú ẹ̀jẹ̀ eléyìí tó ṣe pé wọ́n fi ṣèwádìí ṣùgbọ́n nígbà tá a sọ pé àánú ti sọnù ìké ò sí má dókítà fi rọ́bà alẹ̀ sí ọwọ́ ọmọ wọ́n ní tó bá jẹ́ ike kò bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n ní sọ́ba so rọba mọ́ ọmọ tuntun lọwọ bẹ́ẹ̀ kò gbọ́dọ̀ kọjá àṣẹjú mẹ́ta péré tó fi yọ rẹ̀ rọ́bà yìí ń bẹ lọ́wọ́ ọmọ dókítà ọmọ yìí kò ń fi rọ́bà sọ́wọ́ ọmọ má títí ó fi pé wákàtí gbàtọ́ à ń pé wákàtí tí ọmọ wa ṣe ni wípé ọwọ́ ọmọ ń wú ọwọ́ ọmọ ń wú ọmọ ń ìyá yìí wá tètè pé àkéésí pé ẹsàánú mi o kí ni tó sọ máa mi o òun ò tètè fura ike rọ́bà tí wọ́n dè mọ́ ọmọ lọ́wọ́ òun lọ́fà tẹ́jẹ̀ fi ń péjọ. nígbà tí dókítà ó fi yọjú sí ọwọ́ ti ga wọ́n yọ rọ́bà ọwọ́ ọmọ padà sípò ọwọ́ padà sípò ó pe àkéésí àwọn òwe ìròyìn àwọn BBC wọ́n ti yọjú síbẹ̀ kí ló ṣẹlẹ̀ wọ́n ní rọ́bà ni wọ́n gbàgbé dè fún nǹkan bíi wákàtí mẹ́wàá lọ́wọ́ fi wá ga báyìí wọ́n wá ní nínú sẹ́ẹ̀tẹ̀gùn ọ̀hàn sáwọn wíkẹ́ bí ọwọ́ ọmọ yìí ti ṣe ga yìí látàrí pé ẹ̀jẹ̀ ọ̀ráyè lọ́sọ̀tún lọ́sọ̀sì ní ọwọ́ rẹ̀ fún nǹkan tó tó wákàtí mẹ́wàá yìí kò dájú pé láyé ń bí kọ́má ńlọ́wọ́ ọmọ yìí ó ti ṣiṣẹ́ subhanallah tó tọ́ba ẹ̀kọ́ àánú bá ń bẹ́ni ẹ̀ ní ṣiṣẹ́ abẹ kẹ́ gbàgbé abẹ́tẹ́ lò láti fi bẹ́ ikùn ẹni tẹ́fẹ́ tẹ́fẹ́ ṣiṣẹ́ abẹ fún kẹ wá gbàgbé abẹ sínú kun rẹ̀ tó bá yẹ kó àánú bá ń bẹ nu kí ló dé tẹ tún aràn abẹ yìí ẹran máa ń gùn òun wá ṣe bẹ́ẹ̀ kò wá jẹ́ ní ayé kò jẹ́ ní ọ̀run látàrí pé ń tíyè sára ara ń ti ń bẹ nu ara báyìí tó bá ti kó àánú bá ń bẹ nu oògùn tí wọ́n kọ fún aláàárẹ̀ tí wọ́n ní kó lọ gbà lọ́dọ̀ fámásì ọyẹ táláàárẹ̀ bá gbóògùn yẹn tán kó tún mú padà sọ́dọ̀ dókítà kí dókítà ọyẹ wò dáadáa sóògùn tí mo kọ gangan ni wọ́n fún àbó oògùn míì ni wọ́n fún nítorí pé àṣìṣe máa ń ṣẹlẹ̀ àmọ́ ńgbà tó ṣe pé kò sáànù kò fẹ́ ti tọ́ kẹ́nikẹ́ni ọ̀pọ̀lọpọ̀ ọgbà tó ṣe pé oògùn yìí ni wọ́n kọ fún yàn oògùn kú ìlànà tí ó fún ọ lóògùn ó ọ bẹ́ẹ̀ ni ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lọ́sítò tójú bá ń dùn yàn ògùn àti wọn fún yàn sọ́yẹ́ pé òògùn yẹn yóò ṣe sábàbí kọjá pé àwọn san eléyìí ti ń bẹ nínú ẹyinjú yóò mú kí àwọn san yẹn kí wọ́n fẹ̀ lọ́nà kan tó fi jẹ́ pé wọ́n fi lè ṣiṣẹ́ abẹ fún ẹni tó dún dùn yẹn nínú ẹyinjú rẹ̀ àwọn tí ó jẹ́ máa ríran ni ó sì ń àwọn yẹn ètò ìsìnkú tó bá lò fún yàn kò ní í jẹ́ kọ́kọ́ ríran mọ́ rárára tó yẹ pé tó kan ru rẹ̀ sẹ́yinjú rẹ̀ ọ̀sẹ̀ ká tó kan méjì sí ọ̀sẹ̀ méjì tó bá pé mẹ́ta o lè má rí ìrànmọ́ láéláé gbogbo ẹ̀ wọ́n fún yàn lọ sí ètò dókítà wa kọ oògùn yìí tó bá rí pàánù bá ń bẹ ọ yẹ kó wà nínú ètò ọ̀sìtò wa pé gbogbo ẹni tá a bá kó oògùn fún kò gbọ́dọ̀ gbálé lọ yóò mú oògùn yẹn padà sọ́dọ̀ dókítà tó oògùn fún kí wọ́n yẹ̀ wò ṣé ní tí mo ní kún fún ọ gangan tó ní wọ́n fún ọ ṣé wọn ò sí oògùn fún ọ torí kọ́mọ́bà jẹ́ pé ọ lọ sí oògùn tí èsì tiẹ̀ lò yọ wà tàtàrà bẹ́ẹ̀ yóò rí kọjá sàlùkìyàmà àmọ́ gbà tó ṣe pé kò sáànù ma kò fẹ́ sí ntọ́kàn kálukú ma kò sáànù nínú ètò bá ṣe gbẹ́tò àwọn fíìtì wa náà kalẹ̀ ma dókítà tó yẹ kọjá gbé lójúmọ́ kan iye èèyàn tó yẹ kó ṣàyẹ̀wò fún kọ̀yẹ́ kó ju àádọ́ta lọ àwọn dókítà yẹn láfíríkà tí wá ń bí omi ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta èèyàn níyẹ̀wò àádọ́ta sí ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta bẹ́ẹ̀ ni bó ti ṣe rínu kọ̀sáànù ma nítorí pé ìjọba tó yẹ kó gba àwọn dókítà bíi mẹ́wàá bíi mẹ́ẹ̀ẹ́dógún yóò fi èèyàn kan sáyè tó yẹ kéèyàn mẹ́wàá ó di yóò fi èèyàn yọ kan sáyè tó yẹ kéèyàn mẹ́ẹ̀ẹ́dógún ó di kọ̀sáànù bẹ́ẹ̀ ni tó bá bá àánú bá ń bẹ ìgbà tí wọ́n ń ṣiṣẹ́ ní ọ̀sìtì ìjọba tó ṣe pé ti ń gbọ́wọ́ oṣù tùlùtùlù ńgbà tá a wá bẹ̀ tọmọ pé oògùn bí ẹ fún bí o sùn ìlò oògùn tó ń kọ́ fún wa eléyìí tó ṣe pé tá a bá ti mú yọ́gẹ̀dà bí ìgbà téèyàn mẹ́fun ni ó tún á rọra fún wa káàdì kékeré kan wípé tó gbìyànjú ọba ṣiṣẹ́ ẹ lè wọ ẹ lè lọ sọ́sìpìtì yìí wò ẹ lè lọ sọ́sìpìtì yìí torí wọ́n ní àwọn specialist ń bẹ ìgbà tá a di ọ̀sìtù specialist tá a bá ìwọ náà náà la tún bá o wàlà hawla wàlà quwwata illa billah nbọ lànú wa wà kò sáànú mà nítorí pé oníkálukú wọn kàn sáré fáwọn fẹ́ kówó jọ ni wọn sáré fáwọn fẹ́ kó nǹkan lé ayé jọ ni ẹ ń bá fẹ́ kókú ọkàn wọn kò sáànú mà wàlà hawla wàlà quwwata illa billah nínú àwọn ojú ọ̀nà sáàkùn fi máa mà ike kò sáànú ma nínú ìgbésí ayé wa náà ni ìṣesí eléyìí tá a máa rí lọ́dọ̀ àwọn ẹni tí ń ṣiṣẹ́ àwọn ẹni tí ń ṣiṣẹ́ láwọn ọ́fíìsì ìjọba bí ẹni tí ń ṣiṣẹ́ ń káńsù àbí ẹni tí ń ṣiṣẹ́ lágbọn abòmí láwọn mínísítírì gbogbo ẹ̀rí kí ọ̀pọ̀lọpọ̀ nínú wọn wọ́n fi iṣẹ́ eléyìí tó ṣe pé wọ́n gbà wọ́n fi sílẹ̀ àwọn èèyàn tí wọ́n máa lọ tí wọ́n máa bọ̀ láwọn ọ́fíìsì wọn tó yẹ kó wọ́n máa dá lóhùn ẹ̀rí pé wọn ò ní dá wọn lóhùn wọ́n máa fò ní dọ́là fún wọn wọ́n máa fọ̀ ládọ́tún la wọ́n máa fọ̀sẹ̀ yìí dọ́sẹ̀ tí ń bọ̀ wọ́n máa fòṣù yìí lóṣù tí ń bọ̀ wọ́n ti ẹ̀ lè sọ fẹ́ lómi ike kí fáìlì rẹ̀ yìí kótó di parí sẹsẹ lórí ẹ ọjọ́ tó ti ń bọ̀ iṣẹ́ tó ń ti tán gbowó oṣù lé lórí ọmọ wa bò ní dọ́là fún àwọn èèyàn òní kọjú mọ́ iṣẹ́ eléyìí tọjẹ pé wàhálà ló ṣe kótó di kó orí sẹ́yìn ẹgbẹ̀lẹ́gbẹ̀ àwọn èèyàn bẹ ń da táwọn náà wá ru sẹ́yìn tí wọn ò rí kí ló dé tó fi wá jẹ pé ń bàtọ bọ sí wọn lọ́wọ́ tán báṣubàṣu ló ń ṣe sẹ́yìn ibi iṣẹ́ tẹ ẹ lẹ́yìn tí ń gbowó oṣù ibi iṣẹ́ tẹ ẹ fẹ́ ṣiṣẹ́ sẹ́yìn tíjọba ó sanwó ìfẹ́. fẹ̀yìntì fún lórí ẹ̀ tí ìjọba ó tún máa lówó ìgbà lórí iṣẹ́ lórí ẹ̀ ibi iṣẹ́ ìkókó sẹ́tẹ̀lẹ́gbà ẹ̀ ní mójútó ibi iṣẹ́ lẹ́ẹ̀ma wá kó àǹkárá ẹ̀ máa ta àǹkárá fáwọn èèyàn bí iṣẹ́ ibi iṣẹ́ bàtà ẹ̀ máa ta bàtà fáwọn èèyàn bí iṣẹ́ wọ́n lè láǹkárá kútọ́nu wọ́n lè láǹkárá sọ àmọ́ pé gbogbo jọjúmọ́ èmi máa ń travel lọ sábìjan mọ́ máa ń lọ kó àǹkárá wá ìjọ sunday làtó máa dé lẹ́nu sẹ́ ìjọba tó ń gbowó oṣù rẹ̀ síbẹ̀ náà lọ yẹ kó sọ di ṣọ́ọ̀pù tó ti máa tàǹkárá wàlá hawla wàlá quwwata illa billah ẹ rí i pé tẹ́nìkan ló bá ti ń pààrọ̀ ọ́fíìsì jù wọ́n lè sọ fún pé bàbá bọ́ wù yín ẹ̀yin náà lè gbàgà kẹ́ máa bá wa jókòó fáìlì yín àníyànjú ẹ̀ ọ̀dọ̀ tó ti ń bọ̀ bẹ́ẹ̀ kò jẹ́ tẹ́ẹ̀tẹ́ àníyànjú ẹ̀ a débò tí ẹ ká yọ ọmọ lọ́nu kò mà ìdí nì tó fi gbogbo nǹkan lọ déédé torí pé gbogbo nǹkan ò ní lọ déédé látàrí pé ẹ wo báwọn olùkọ́ fáwọn akẹ́kọ̀ọ́ ọ̀pọ̀lọpọ̀ nínú níbi títí ń gbowó oṣù tó ṣe pé wọ́n gbà wọn ò sì ṣàdédé gbà àfi lẹ́yìn ìgbà tí wọ́n ṣèdánwò fún wọ́n rí kọ́ kájú ẹ̀ láti jẹ́ olùkọ́ ẹ̀kọ́ kan pàtó tó lò mọ̀ ìdídùn tí wọ́n ti gbà tí wọ́n bá wọnú ibi títí ń kọ́ àwọn ọmọ wọ́n rí pé súkẹ́súkẹ́ ní kọ́ wọn kò ní kọ́ wọn tààràtààrà yóò máa kọ́ wọn nípa pé òun ò lè parọ́ òun nítorí káwọn ọmọ yìí wọ́n lè bá a lọ ẹ̀rọ́ọ̀lù sí àwọn lẹ́sìn eléyìí tó tún dálẹ̀ níbi lẹ́sìn ni ó ti wá máa ṣe gudugudu méje yàyà mẹ́fà yóò máa sọ̀rọ̀ bí ìgbà tẹ̀ rírí láyé yóò mọ̀ tu yóò mọ̀ sí àlàyé gbogbo àwọn fọ́múlà burúkú kókó pamọ́ yóò kó jáde nítorí pé yóò wù pé ní ìsìn ọ̀yẹ̀ káwọn ọmọ ọmọ ẹ̀kọ́ yìí dáadáa torí ẹ̀yin mọ ẹ̀yà yìí ẹ̀ wá sí special lesson ẹ̀ ń san special payment torí rẹ̀ ru yín ẹ̀yin lẹ́lẹ́kọ̀ọ́ kọ́ ẹ̀ wò jàǹbá ẹ̀ wò jàǹbá wọ́n gbà yín kẹ́ ẹ máa ṣiṣẹ́ ní school ẹ sì ń ṣiṣẹ́ gbígbẹ̀ nǹkan ọmọ láti aago mẹ́jọ àárọ̀ láti aago mẹ́jọ àárọ̀ ọmọ ọmọ akọ ẹ̀kọ́ yìí náà ni títí di nǹkan bí aago méjì ọ̀sán ẹ̀wù adúrú wákàtí kókó ńtọ́ yẹ ká kọ́ ma àní kọ́ ma ń bẹ̀ téèyàn bá ń lọ téèyàn bá ń gbogbo wọn ni bí ẹni tí ń pé ẹ ti ń sùn tọ́ba ti di aago méjì tí bẹ̀rẹ̀ lẹ́sìn títí dàgò márùn gbogbo sùkú ọmọ wa ké kíkankíkan yóò máa ké kíkankíkan wo lẹ́sìn wọn ní lọ tààrà ẹ wo jàǹbá kò sáànú mà kò mà ọba yé jẹ ẹ wo àwọn ilé wa ńláńlá àwọn ilé gíga ẹ wo rú jàǹbá olùkọ́ fi ń ṣe ọmọ kò gbogbo kálukú mú kótó kọ́dà ẹlòmíì dọ́dọ̀ pírẹsidẹ̀nt kọ́dà ẹlòmíì kọmíṣánná lọ́ràn lọ́wọ́ ẹlòmíì ọba àlú wọn ni ẹlòmíì baálé agbègbè wọn ni àwọn ni wọ́n kọ̀wé fún kó tó di pólísẹ̀ títà ní yunifásitì àbí pólì àbí eh, wọ́n ti pè college of education nígbà tó rí sẹ́ǹtán ẹ̀wá wo bí wọ́n ṣe ń ṣe é ẹlòmíì iṣẹ́ ẹ̀yọ kankan ní ṣe o ó ń ṣe olùkọ́ni ní yunifásitì bíi mẹ́fà yọ ọmọ ajámajáma ká ni. òní ọwà ń bàdàn ọ̀la èkó àyìnbá ìjọ mẹ́rin dọ́ọ̀sì ìjọ márùn mẹ́ẹ̀dúgùrì subahánàlá bóòlù ṣe pé à ń lọ à ń bọ̀ yìí lásán bóòlù ṣe pé iṣẹ́ à ń ó ń bùkátà kórí báwo ló ṣe fẹ́ kọ́ máa yanjú ìwọ ní bì lónìí ìwọ ní bẹ̀ lọ́la ìwọ ní lọ́hùn lọ́túnla ọ̀nlọ́ ń bọ̀ ẹ̀kọ́ wo lọ fẹ́ kọ́ máa jọ yanjú. nítorí owó yìí náà ni ọ̀sánù mà aláàánú àwọn ọmọ tá a lọ fẹ́ kọ́ lẹ́kọ̀ọ́ àwọn ọmọ wa máa kẹ́kọ̀ọ́ wọ́n máa kódo ló pé wọ́n ń kẹ́kọ̀ọ́ tẹ́wárí ibi àkọ́kọ́ lọ lẹ́ẹ̀kan tí ó bá jẹ́ ẹni tó ṣe ikọ́ bá tún láàánú díẹ̀ àwọn ọmọ yìí ọ̀gbọ́dọ̀ retí fáwọn olùmọ àfi lẹ́yìn ìjọ márùn torí ńgbà ọba ṣe gbogbo tọ̀wá àfúntán ibi ó ti bẹ̀rẹ̀ ni ó ti ti lọ bára rẹ̀ lẹ́yìn ìjọ márùn làwọn ó ti tó rí tọ́ ẹni tí ń lọ tí ń bọ̀ tí ó ti rẹ̀ olùkọ́ wa di oníwájú àwọn ọmọ yóò máa tó gbé èyí tó bá sì jókòó ó lè ti múná lọ àwọn ọmọ ọmọ wa rò pé a àdánwò àdánwò màláwó olùkọ́ yìí bẹ́ẹ̀ ni àdánwò ni wọ́n wàlà hàwùlà wàlà kú wọ́tẹ́ ìlàbìlà tí àwọn ọmọ ń gbà míì tó ń ti pé ní àwọn ilé ẹ̀kọ́ gíga kódà bí àwọn ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ àbí girama ìwọ fúnra ara rẹ o lè ṣètò pẹ̀lú àwọn ọmọ àsìkò tí màá wá pọ̀ yín ni aago báyìí sí aago báyìí láwọn ọjọ́ báyìí ọjọ́ báyìí ọjọ́ báyìí àwọn ọjọ́ tó tún dà náà àwọn ọmọ ọlọ́mọ ó tún pé tọ́ba bì wọn ò ní rí kódà wọn ò tiẹ̀ ní rí òdì rẹ̀ wàlà hàwùlà wàlà quwwata illa billah wọn ní nínú sẹ́mísà kan àníbi oṣù mẹ́rin àbóṣù mẹ́rin ò pé tán ní gbogbo sẹ́mísà ó lè má wá rí wọn ju ẹ̀kan lọ nígbà àkọ́kọ́ tí bá wá ń kọ̀sẹ̀ kan táwọn ọmọ wa ṣèdánwò ìgbà náà ni handout yọmọ wa pera wọn lẹ́jọ́ wọn mọ wa sọ fáwọn ọmọ ẹ lọ photocopy ìwé báyìí láti péjì báyìí sí péjì báyìí gbogbo àwọn handout yìí gbogbo ẹ náà láti yín léèrè nípa rẹ̀ ìdánwò tèmi kì í sáwádà ẹni tí ò bá múra gidigidi yóò fẹ́lẹ̀ o ẹ kọ́ wa ní nǹkan kan ìdánwò yín bó ti ẹ̀ jáwádà bó láti ṣe tẹ́ fún wa. irú jàǹbá yìí òun náà ọmọ ti ń kẹ́kọ̀ọ́ lónìí tó fi dá sí pé ńgbà wọn ni wọ́n da tẹ́lẹ̀ kọ̀ bọ́pọ̀lọpọ̀ ọmọ lójijì torí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà kí ni wọ́n ń kọ́ àwọn á lọ àní rólùkọ́ ńgbà tí ọ̀ sáànú má nì sáànú bá wà ọkọ̀ àwọn ó sì tún máa bá wọn níbẹ̀ Allah kọjá pé tí wọn bá kẹ́kọ̀ọ́ yìí tán yóò wúlò fún wa nínú ìgbésí ayé wọn táànù ọba ti síjàmá ìwà àkà òun náà ní máa jọba ní gbogbo àwọn àwùjọ akramakumullah nínú àìláàánú òun náà ní sẹsẹ àwọn dírẹ́fà àwọn dírẹ́fà tó ṣe é pé yọọ máa sáré àsápajúdé yọọ máa bínú wọ kọ́nà nínú kọ̀sáànù yọọ máa jó pẹlẹbẹ mú ni bí ṣe ń wọ amọ́tò lọ pẹlẹbẹ tẹ́ rí wọn.

subhanallah láì sákàrà Ògbómọ̀ṣọ́ láti Èkó títí dé Birnin Kebbi ó lè jó pẹlẹbẹ pálí bíi mẹ́ta sẹ́ńbà wọn sọ fún bàbá ẹ̀ sànú wa àfọmọ́lẹ̀ eléyìí lọ àfọkọ́lẹ̀ ẹgbẹ́ ẹ̀jọ̀ bá wọ̀ fún kọ́sọ̀kalẹ̀ nínú gbó àánú àdà àánú dà alálàáfíà ni látàrí pé àwọn bá pérò bá pé àgàtọ̀ yẹ ká máa kó yàn mẹ́ta mẹ́ta sí mẹ́rin mẹ́rin mà là ń kó bẹ́ ó rí i pé kó tó débi tán lọ gbogbo òdì rẹ̀ ó ti kó egun nítorí pé gbogbo ara rẹ̀ ó ti kàn kó báyìí pé tó o bá sọ̀kalẹ̀ ẹsẹ̀ ò ní ranlẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n bá ti bẹ̀ níbi ẹja agolo ìgbà míì gan mẹ́rin mẹ́rin kọ̀rọ̀ wá lọ́rùn àti fẹ́ sílẹ̀ nìkan bá tún dé ẹ̀dàkùn ẹ̀yin jẹ́ wà nírò kẹta ẹ̀ wa ẹ kí bàbá ojú ní lójú sànù àbẹ́ ẹ̀rọ àánú àánú àbájì àwa gan ó ti ṣèkà fún wa ó tún wá lọ fẹ́ ti kún kàtó ṣe fún wa ó wá lójú ní lójú sànù. ni látàrí aláàánú wọ́n máa kóyàn lé ńgbà ọba wa di wípé àwa ń lọ lọ́nà yóò di pé wúwo wa kò jẹ́ kí ọ̀gá kọ̀ kó lè darí ọkọ̀ bó ti yẹ kòtò tí o tó nǹkan kan la fẹ́ yẹra fún lọ́kọ̀ bá dànù bẹ́ẹ̀ ni yàtọ̀ sí bó ti fi kó àwa tó ti kó wa lé o yóò tún pẹ́rù lé ẹrù tó kó lé ńkọ́ àmọ́ wa dẹ́rù kọ́kọ́ yọ wá di ibi ọkọ̀ òrèfó apàdà dá kótó apàdà bọ́sẹ̀ kìyàmà látàrí kọ̀sáànù látàrí pé kọ̀sáànù ẹ̀rí pé kọ́dà níbòmíì ọkọ̀ ojú omi tọ́fẹ́ fi kó àwọn èèyàn sọdá. wọ́n ti ma yẹ èèyàn tó lè kó wọ́n lè sọ pé èèyàn ọgọ́ta ni ó wọ́n sì kó èèyàn mẹ́fà bẹ́ẹ̀ nígbà tí ọba ya ẹ bá gbọ́ kọ́kọ́ dànù ọkọ̀ dànù wọ́n wá tó kó àwọn èèyàn wọ́n wá ní àwọn èèyàn yìí wọ́n jẹ́ ọgọ́rùn á sì ń ọkọ̀ tó dà wọ́n nù gàdà yọ nígbà tí ọ̀sán àánú ni ẹ̀yin wò pé a lọ abọ̀ lálàáfíà kò sí nǹkan kan tí ó ṣẹlẹ̀ ẹ fọkàn balẹ̀ nǹkan kan ò ní ṣẹlẹ̀ nǹkan kan tí wàá ṣẹlẹ̀ báyìí ẹni tí ń wà wá ti ń sáré àsápajúdé ńkọ́ ó ti mọ ayé pé bóun ti ń sáré lọ béèyàn sáré ti ń lọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọkọ̀ ó lè yí wa ma lọ́wọ́ báwo wá ló ti ń sáré burúkú yìí báyìí ọfẹ ọfẹ tayọ tirẹla tọwọ àwọn wájú wa tirẹla mi ti ń bọ̀ gbogbo oníkálukú ń pariwo ọ̀gá dírẹ́fà ẹ ṣe sùúrù ẹ má overtake ẹ ṣe tó ní ọ ẹlẹkọ mi mọ́tò ni àwa kọ́ la kọ́ amẹ́nitọ́ kọ́ ò pé kọ́ wà àwọn èèyàn lọ kú oníkọ́ wà wọ́n pa. àbá àwọn ọkọ̀ ló sì tún débẹ̀ ọkọ̀ tí ò lè sáré ní ìjàpá ń yájú ni yóò sì kó fẹ́ sọ́ba tẹ́kì tírélà tó ń ti ń bọ̀ eré ìpọ̀ kí ní ọba páńpẹ́ wọn mọ́ tírélà lẹ́nu àwọn ẹrú ọlọ́wọ́ bá kú nígbà tí ò sáànù sáànù bá wà sọ ẹ kó overtake ìwé ṣeéṣe sùúrù tẹ́ẹ̀sì lọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ tẹ́ẹ̀sì ní dẹ́mi àwọn èèyàn légbodò nínú kọ sáànù òun náà ní ká buwó lé owó ọkọ̀ burúkú burúkú ẹ̀rí pé láti lọ sí Ìbàdàn àsìkò kan wà tó ṣe pé à ń wọ ní àpò méjì àpò méjì ń pèsè gbogbo èèyàn ní ló lè rí dàálẹ̀ ńgbọ̀ ya ó dẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà ẹ̀ ń bá bẹ́ẹ̀ wọ sọ́ọ̀lẹ̀ àwọn lè rí dín sí gbogbo owó yìí báyìí lójijì lọ́kọ̀ bá di ẹgbẹ̀rún ó lé kí ló dé kí ló ṣẹlẹ̀ képo tó wọ́n gan képo tó wọ́n gan wọ́n sáwó lè burúkú wọ́n á kó ti wọ́n therefore owó ọkọ yóò di ìlọ́po àìníye kílódé tí yóò di ìlọ́po àìníye sówó epo náà di ìlọ́po àìníye ni ẹ̀yin ìka burúkú yìí owó epo di ìlọ́po àìníye nítorí pé àwọn epo ní one eighty epo wa yí padà ó di two eighty ó lé ọgọ́rùn-ún náírà ń gbé èèyàn naira ọwọ́ sọ pé one thousand five hundred ló gbé nìsín ìka burúkú ni ọ ọ̀fẹ́ ká yọ dẹrù nítorí pé kún kò lé ìlọ́po ìwọ ti wá fowó kún ọkọ̀ lọ́nà lọ́po méjì ábà ìka burúkú ni ọ ò láàánú bí ti wulẹ̀ ó kéré ma márùwá ti ń gbé àwọn èèyàn lọ síbi ní five hundred naira. ọwọ́ àti torí pépò wọn ọwọ́ akọkọgbẹ̀rún méjì lọ́ọ́ máa bà ní ìsìn ìkànnì ọ̀ọ́láàánú àìláàánú ń dọ̀ bàbá ọlọ́kadà tó àmọ́ yìí pé tí wọ́n bá kan lọ síbì tẹ́lẹ̀ san wọ́n ti pè wàásù san fún ó tó ó jù bẹ́ẹ̀ lọ àwọn alẹ́kọ̀ọ́ ti wọ́n torí rẹ̀ ẹni tí ọba ti lè san two hundred kọ́ máa rin sẹ̀ sọmọ pé kàní ọ epo ọ̀wọ́n tó ń tí wọ́n fi ń kún owó yun ó túmọ̀ sí pé àwa síra wa àláàánú ara wa ìka lọ́pọ̀lọpọ̀ wọ́n lọ ta lọ́dọ̀ àwọn ìyá sí ń lọ ta lọ́ba da ata sínú àdéhùn kan wọ́n bá wọn lọ láàdọ́rin náírà ńgbà tó yá wọn lépo tí wọ́n ńgbà tí epo wọn ń kọ́ wọ́n ní sẹ́yìn bá ti lè san two fifty ẹ máa gbá ta yín lọ sépo wọn tó bẹ́ẹ̀ nù ìkà nìyín ẹ láàánú ẹnì kankan ìkà burúkú nìyín wala hawla wala quwwata illa billah ẹ yẹ ká jẹ́ni tí ó láàánú innama yarhamu allahu min ibadihi arrahama nìkankan nínú àwọn ẹrú rẹ̀ àfẹnitó náà bá láàánú tó o bá láàánú ò ráàánú lọ́dọ̀ Allah akramakumullah ẹ̀rí nínú àìláàánú òun làwọn ọkọ àwọn ọkọ burúkú ọkọ rádaràda tí ó lu ìyàwó jáde yóò lu débi pé ó sì di ẹgba já sí òwò ọmọlúwàbí òun á máa ni àá rántí kan kan tó àwọn èèyàn tí wọn náà wọ agbára èèyàn gidi ṣe tó ṣe sóṣòṣò bí ọmọ rẹ kíta lọkọ ìyàwó tó fẹ́ fẹ́ ìyàwó nu yóò pé èmi náà ni kò lè dún èmi náà ni àtọ́mọ abú ni ìyàwó bá sí lọ́wọ́ tán ọwọ́ lọ ra kòbó pẹ̀lú ẹnu mẹ́ta tọ́lẹ́ pé tí ìyàwó ń bá sáré kòbó kò fà wá ọwọ́ àti kòbó kò já sọmọ lọ́rùn wọ́n á ń fi ìyàwó léèrè wípé sọmọ bá sọdún pọ̀ fẹ́yìn obìnrin náà o olófẹ́ gbájọ́ ọ̀hún ṣé ìhòòhò pé ọgbà tòkè tìsàlẹ̀ sẹ́kù ó ní gẹ́gẹ́ bí òǹṣe bí òǹṣà yìí látàrí lúlù àwọn á ní pé ọkọ rẹ sọkọlọ rẹ ti tọ́ọ̀tì rí ni ẹ lẹ́sẹ̀ gánigánni ni wọ́n ní akọ̀kọ̀ sẹ́kọ̀kọ̀ ọkọ̀ wù láti lu òun ni ó lòun ó lù ọ́n dárò lè àánú náà dà ìkẹ́ náà dà Ah, ah, wọ́n sì ń bi yín léèrè ńjọ́ tẹ́ ń ṣègbéyàwó kéèké kí lẹ́ ń ṣe tẹ́ fi pọ̀ báwọn yìí wọ́n ní ìyàwó làwọn ń gbé táàlù pa ẹ̀rán ti fi kúnjọ́ náà. sẹ́nà lẹ́ ń lu lukulu ẹ̀ láàánú kọ́bọ̀ ẹ̀ láàánú kọ́bọ̀ àwa wí tán oníwọ̀ gbẹ́sìn yìí ó kẹ̀ sí tọ́gbọ́yé lóníkọ́ ọmọ ìlú ìyàwó báwọn. ń bò lẹ́sìn náà sọ fún ọ bẹ́ẹ̀.

níbo làánú wà ó ń lùyàwó ó wá sọ fún yàwó pé màá bùtù ẹ màá bùtù ẹ pẹ̀lú bàtà mi ó ẹ ah, irú rádaràdà wo ni níbo làánú náà wà. akramakumullah ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn lónìí wọn láàánú àwọn ìyàwó wọn o wọn máa wọn ni wọn máa tẹ́ńbẹ́lú wọn ni wọn kà wọn fún ma ìwọ ń tiẹ̀ gbé ẹnu bọ́ síbí kọ̀dájú kórí ẹ pé jẹ́ kórí rẹ lọ pé o ìwọ mọ̀mọ́ ń bá sọ̀rọ̀ àbúrí ẹ fẹ́ dàrú ni ìyàwó lè yàn ń bá sọ̀rọ̀ báyẹn àbúrí ẹ fẹ́ dàrú ni àbúrí ẹ kọ̀sán tí ó gbà ni bí ọlọ́dẹ orí bí ọlọ́dẹ orí ẹ máa ń ké ńgbà tí ò sáànú má ọ̀pọ̀lọpọ̀ obìnrin pàdánù lé ọkọ gbà tí ò sáànú má ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin gbẹ́sẹ̀ sáwọn ìyàwó wọn ẹ̀rù ń yá dùn ni látàrí kọsáànù ọkọ̀ ẹ̀ mẹ́yẹ ọkùnrin yóò bí àlè wọlé ní iwájú ìyàwó tíyàwó sì rí kí wọ́n bá lè wọlé yóò sì má lè wọ yàrá yóò sì lé ìyàwó jáde òun àtàlè wọ́n sì ṣe tí wọ́n fẹ́ ṣe ńgbà tí wọ́n bá ṣe tán yóò tún apáyàwó láṣẹ lọ gbómi sílé wẹ̀ fún wa la ilaha illallah igbó ìlẹ́rú ọ̀bá tún ṣe ìyàwó lọ gbómi sí balùwẹ̀ fún ọkọ rẹ̀ àti àlè subahánàlá ṣe ṣé ìgbésẹ̀ ayé lọ́pọ̀lọpọ̀ ń lò yìí ń bò lánú wà tíráìbà ń wà tó bá tẹ̀ lórí ibú náà ni ọ́ àlè ń yàn káàkiri ayé fẹ́ kó jẹ́ kíyàwó rẹ̀ kan mọ̀ sí ló fún gbogbo ará àdúgbò àmọ́ bọ́ jẹ tẹ́tẹ́ ni fún ìyàwó rẹ̀ pé obìnrin kan wà tí máa bójú tó nà ń bẹ lágbègbè bíi tá a wà yìí mo fẹ́ kó o pé kó wá ràn ọ́ lọ níbi iná tó fẹ́ dá nítorí pé iná yìí yóò ju agbára rẹ lọ lọ́nà bí nǹkan gidi kékeré yẹn kúkú gbọ́n nǹkan kan ní obìnrin eré tí lóbìnrin gbóbìnrin sí ọba ránṣẹ́ pé ọba ní kó wá bá wọn dáná tọ́ ọba wọn dáná mọ́jú wọ́n ṣe bẹ́ẹ̀ fún bíi jọ́ méjì obìnrin wa sọ yìí pé ibi táwọn fún abánidáná yìí wípé kọ́ máa sùn ó lòun ò ní lè máa sùn pálọ̀ nítorí pé táìsì tí wọ́n lẹ́ mọ́lẹ̀ yóò máa tutù mọ́ ńlá kó wọ́n bò wá nǹkan kan kó wọ́n máa sùn bí táìsì òde lọ́ba dòru ọjọ́ kejì yìí ènìyàn dí ó pè yàn wá bá dáná gẹ́gẹ́ bí àti ọkọ rẹ̀ lọ́ba sì tají láàrin òru lọ́ba ní kí wọ́n lọ wo ẹni táwọn fún ní àyè ibi tó sùn sí o tọ́wọ́ sì débi tọ́wà ní ọ̀ká rí a kí ló ṣẹlẹ̀ ilé wo Dubai lọ ó wò sọ́tún ó wò sọ́sì kò rí títí ó fi wá rìn sí yàrá ibi tọkọ máa ń lò sí tọlọkọ máa ń lò sí yàrá kan ìyàwó náà wà ní yàrá mi wọn wá jìnnà síra wọn bí apá àbùbá nígbà tí yóò dé ẹ̀bá ibi yàrá ibi tọ́kọ wà lọ́ba rí i pé ìsúfẹ́ yìí ọbẹ̀ jọ pé wọ́n tún sun rárá ma o kí ló ń ṣẹlẹ̀ ń bí ibi tí Allah ó ti mú ọkọ ọkọ ọ̀daràn aláìláàánú kò hálẹ́kùn ìyàwó sì lọ́ba bá wọn lórí ara wọn ni la hawla wala quwwata illa billah kò sáànù orí obìnrin obìnrin ni wọ́n máa dẹ́ẹ̀ máa forí lu aago ìgbà àkọ́kọ́ nù torí torí òlu aago sẹ́ẹ̀tì olóńgbò àní tó ti ṣubú gbọ́dọ̀gẹ́dẹ́ òun ò tiẹ̀ mama ẹ dákun sáànù bá wà ọkọ ọ̀daràn àti èpè kọ́ wa bá wa dáná àtàlè rẹ̀ ìwọ gan ló fún fíìsà tí ì wọlé. wọ́n máa bá sùn torí wọ́n lọ bó ń pè wá lẹ́yìn pọ́tà àrùn tí ọ̀tà àrùn ojú èèyàn rẹ náà ni ó gbé wálé à ń bojú ń mí kò túmọ̀ sẹ́sìn lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn obìnrin yẹn nítorí pé kò níbẹ̀rù Allah omi ìfẹ́ lò láti fi tàwọn èèyàn jẹ ni omi ìfẹ́ lò láti fi jẹ́ pé ó fi jàǹbá ni àmọ́ ìta bá ti pè lẹ́sìn dandan ẹni tí wọ́n bá lò kó lò torí jẹ́ Allah kọ́ ọ má fi jàǹbá àwọn ẹrú ọlọ́run akramakumullah ẹ̀rí pé nínú kò sáànù má lónìí òun náà ní í pé àwọn àjọba wa wọ́n pa wá tí o bí aṣọ tó ti gbó kòkòlájà àwọn ẹni tí ń jìyàn gbé lọ́tún àti lósì kòkòlájà àwọn adánàdánà níwájú àti lẹ́yìn àwọn ẹni tí ń tẹ̀ lọ gbé àwọn èèyàn nínú ìlú wọn gan lọ́sàn-án gan wọ́n ń ṣe wọn ọ̀rẹ́ ni ti káì tó bá jẹ́ pé àánú bá wà àwọn kan máa ń ṣàìsùn nígbà táwọn kan máa sùn ẹni tí fi máa ṣàìsùn òun lẹni tí máa ń ṣèjọba torí pé níjọba bá ti sọ pé mo fẹ́ ṣèjọba ìtumọ̀ rẹ̀ ni wípé mi ń fẹ́ máa mi ń fẹ́ máa sùn máa mo fẹ́ kí òru mi kó dàbí ọ̀sán mi nítorí pé mo fẹ́ máa pèsè ààbò tó péye fáwọn èèyàn tí mo fẹ́ so lórí lé lórí ẹ̀yin ẹ̀sùn gbádùn nígbà táwa ń bẹ nínú àìsàn àwọn ọmọ abẹ nínú pàǹsí fẹ́sìn yìí ẹ̀yin ẹ̀ máa jẹ gbádùn wàhálà tá à ń ṣe fún yín ìtumọ̀ kò lórí nù àmọ́ ńgbà tó ṣe pé láwọn àwùjọ tiwa ọ̀pọ̀lọpọ̀ ipò olórí lọ́dọ̀ tiwọn ipò àpọ́nlé àti ẹ̀yẹ ipò Ipo là ń bẹ́ ń bẹ́ a pàtàkì a ti láwùjọ tó ṣe pé àwa ni first citizen bóyá lórílẹ̀‐èdè bóyá ní state bóyá ní local government nǹkan tí máa sábà jẹ́ bàbàrà lójú àwọn ẹni tí ń so lórí láwọn àwùjọ tiwa láfíríkà ìdí ni tó fi jẹ́ kò sí ìfọ̀kànbalẹ̀ torí àti fomi àtàbọ́jú báyìí kò sẹ́nìkan ká tó ké tàbí ẹnìkan tó oníkálukú lọ oníkálukú ń dù ẹ wá síwájú wa Umar ibn al-Khattab radiyallahu anhu ní ìgbà tí gbogbo ayé bá sùn Umar ní sùn yóò máa tọ̀ yóò máa tọ̀ láti àdúgbò kan sádùgbò kan láti ojú ọ̀nà kan sójú ọ̀nà míì tọ́ba wa ń gbọ́ tí wọ́n ń sọ̀rọ̀ ránṣẹ́ nínú ilé lóru Umaru ó farabalẹ̀ yọ wá fetí sí ẹ̀gbẹ́ ògiri láti gbọ́ ní tẹ́ bá ń sọ bóyá ó ní í ṣe pẹ̀lú àṣẹ ètò òun tóun ń ṣèjọba torí kóun lè bá àtúnṣe àìmọye ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ló ṣẹlẹ̀ tí rúmọ̀rù gbọ́ táwọn èèyàn ń sọ nínú ilé wọn nípa àṣẹ ètò ìjọba lọ́yẹ́ pé ńgbà tilẹ̀ mọ́ gbogbo tí wọ́n sọ ni rúmọ̀rù túnṣe. lónìí ńkọ́ kò rí ọ̀pọ̀lọpọ̀ jàǹbá ní ṣẹlẹ̀ ní gbogbo àyíkáyè táà ní kankan pàkíyèsí pé á àwọn tó lọ́wọ́ ń bẹ àwọn bọ̀ akọ yìí. tó bá yẹ kó àánú bá ń bẹ kò yẹ kó rí kò yẹ kó rí kò sáànù kò dáwọn kan lò wọ́n lè pa àwọn fẹ́ lọ́kàn rẹ̀ látàrí kò sáànù àwọn òkú tí ń bẹ nù sáré gan nísìmí ẹni tí ń bẹ nù sáré ẹ̀rí pé gbogbo sọ gbogbo àbùtá wá fáwọn òkú nínú sáré wọ́n tún lọ wú wọn wọ́n tún lọ gbé wọn báwọn fẹ́ lò wọn tó bá yẹ pé ibi sáànù wà ní ṣé wọ́n dánrù rẹ̀ wò ò ní dánrù rẹ̀ wò nítorí pé bàbá gbọ́ lẹ́rọ̀ ẹni tó mú ọgbọ́n lélẹ̀ àwọn náà wà níbikíbi tí wọ́n ti gbé ọ torí ẹ àánú tí ọba ti sí láwùjọ wàhálà ni o ọ̀sánù ó jẹ́ kí gbogbo nǹkan wọn kó gbówó lórí kékeré kí la rà lánàá tá a bá níye tá a rà lánàá lónìí má kí la ṣe lẹ́sìn tá a fowó ṣe tá a débi ipá tó fẹ́ ṣe nísìn tá a sàṣẹ́yìn èló là ń ra búrẹ́dì èló ni búrẹ́dì dà lónìí wọ́n kọ́kọ́ da sẹ́lẹ̀ kan náà ẹ rí kókò sí búrẹ́dì ma ìjọ kejì báyìí tó bá padà sẹ́nu sẹ́ wọ́n lè fi àpò kan kún búrẹ́dì ẹ̀yọ̀ kan. bẹ́ẹ̀ni sìmẹ́ǹtì èló là ń ra tẹ́lẹ̀ èló lọ́jà bẹ́ẹ̀ni sílẹ̀ ẹ̀yọ̀ kan wọ́n ta sílẹ̀ yìí ní two thousand seven hundred naira oṣù kan síra wọn sílẹ̀ sí di three thousand six hundred naira only nine hundred naira lẹ́ẹ̀kan náà ẹ dákun ṣé owó táwa náà wá ń rí ọ̀pọ̀ bẹ́ẹ̀ ni tá a fi lè fi kojú ọ̀wọ́n gbogbo ọjà yìí. kò sáànù èló là ń rakùn rẹ̀ sí tẹ́lẹ̀ èló ní ìsìn àpò èlùbọ́ tiwantiwa èló là ń tẹ́lẹ̀ èló là ń rà ní ìsìn tiwantiwa èló là ń rà tẹ́lẹ̀ èló ní ìsìn. àti sẹ̀mí ọ̀rọ̀ ọ̀rùn ma bí kankan bá sì tí ò tí wọn kọ́ fara ni torí pé gbogbo wọn oníkálukú náà nà ní ntọ́ bá ní. àwọn bàbá ńlé àwọn náà fowó kún lé wọn torí táwọn náà bá gbowó lé àwọn náà lọ ọjà ọjà kan náà làjọ ná àwọn ọlọ́kọ̀ àwọn náà fowó kún ọkọ wọn torí kọjá kan náà làjọ ná bó làwọn náà ti fẹ́ sílé ayé tọ́ ẹni tí ń ta nǹkan tá à ń fi ń kọ́lé lọ́jọ́ pé àwọn ọmọ wò pé tí wọ́n ń rí pẹ̀mí tí wọ́n ti ń rà á ni kó tiẹ̀ má máa rà ṣebí tó náà bá kó ìpẹ́ tó fi mọ́tò rẹ̀ kó wá dísù ni mọ́tò mu ńgbà wọn bá kó dé tó náà bá tà fún yín ebó tó náà bá palo náà fi kojú ọjà sọ́jà rọrùn kojú ni bẹ́ẹ̀ náà ni tẹ́lọ̀ tí ọba wa rán sọ òun náà iyekíye tẹ́ bá san fún lọ́nà òfin dojú kọ ìgbésí ayé tẹ́gbésí ayé rọrùn ni tó ti wó ni. sáànù bá wà gbogbo nǹkan yìí bá ti rí bẹ́ẹ̀ o bàbá rí àánú gbà lọ́nà tó ṣe pé àwọn ẹni tí ń ṣèjọba lé wa lórí gbogbo tí wọ́n fi sàánú wa ni wọ́n bá ṣe lóde wọn bá gbára wọn ṣe máa àwọn ẹni tí kìí ṣèjọba nínú àwọn olówó táwọn náà nílé iṣẹ́ ńláńlá táwọn ilé iṣẹ́ yìí náà lè sọ ayédẹ̀rọ̀ àwọn náà ọba ṣe tiwọn jọmọ àti ọba ti ṣàánú ìgbésí ayé kìí rọrùn abẹ Allah kó ṣègbésí ayé wa ní rọrùn abẹ ilé àti ìṣòro tó kúnnù gbésí ayé wa olú ẹlẹ́dàá kọba sọ́dítà kọ́ràn wá lọ́wọ́ níbi tá a lérò kọ́ràn wá lọ́wọ́ níbi tá a lérò kọ́dà kún kọ́ má ṣe dá wa dára wa. أقول قولي هذا وأستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه هو الغفور الرحيم الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه ومن تبعه بإحسان إلى يوم الدين وبعد فاتقوا الله عباد الله يقول الله عز وجل يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عباد الله نينا ويقاورو لا تدع النبي محمد صلى الله عليه وآله وسلم النبي صفوا من وكان نينا والذي نفسي بيده مفي الله كم من بلور برا لا يضع الله رحمته إلا على رحيم قلوا كيف كاره sí ẹnìkan lára àfẹni tó bá jẹ́ aláàánú qalu kulluna yarham àwọn sàhábà ní gbogbo wa náà láàánú ajẹ́kọ́lù wa fi àánú sí gbogbo wa lára nù qal anabi ni laysa bi rahmati ahadikum sahiba ní tá à ń sọ kìí ṣe àánú tí ẹnìkan nu máa ní sí ọ̀rẹ́ rẹ̀ àánú tí máa ní sí ẹnìkejì rẹ̀ nǹkan là ń sọ ẹni tá a sọ yìí pé olúwa kì í fi àánú rẹ̀ sí lára àfikọ́jà láàánú òun ni ẹni tó sì pé yarhamu nasa káfà ẹni tí máa ń ṣàánú gbogbo èèyàn olúwa kì í fi eléyìí sára ẹnìkan àfẹnitọ́ bá láàánú ká ṣàánú gbogbo èèyàn wọn bẹ nínú tó pàtàkì tó yẹ ká máa mójútó Abu Ya'la òun jáde nínú musnad rẹ̀ bákan náà nínú ìgbà wa kan. النبي صلى الله عليه وآله وسلم أن خاب عبد وخسر لم يجعل الله تعالى في قلبه رحمة للبشر وفي درامي وفي الصفو tani ẹni tó lùwà kò fàánú sínú ọkàn rẹ̀ sáwọn èèyàn àánú sínú ọkàn rẹ̀ sáwọn èèyàn ọkàn rẹ̀ kàn lè burúkú ni ó ṣòfò ó fìdí rẹmi ẹgbà wáyé òun náà fẹsẹ̀ rìn lẹ̀ anabi sallallahu alayhi wa sallam ó tún sọ nínú ẹgbà wọ́ọ̀rọ̀ ó ní irhamu man fil ard yarhamukum man fis sama Abu àti Tirmidhi ló gbé jáde ọ̀nà tó gúnrégé ẹ àwọn èèyàn ń kó lu àti ń lókè gbogbo kó lè bá náà nínú nàbí tá a tún ti máa rí bí pé kò ṣàánú láyé òun náà ní pé èèyàn síra ara rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn kì í ara rẹ̀ kì iṣẹ́ ò ti pọ̀ ju agbára rẹ̀ lọ ẹni ju agbára èèyàn kan lọ iná lèèyàn kan máa dára lé ni ọ̀ máa ni ọ̀ máa lọ sí iṣẹ́ bí èèyàn mẹ́wàá ni wọ́n nìkan máa ṣe àmì pọ̀ láàánú ara rẹ̀ nù torí tọ́ba yá ó fò sánlẹ̀ wá kú tọ́ba fò sánlẹ̀ tọ́ba kú dànù wàá rí pé iṣẹ́ yẹn ẹlòmíì ni wọ́n padà máa ṣe lẹ́yìn ọ̀nbẹ nínú àwọn èèyàn látàrí kọ̀sánú ara rẹ̀ yóò máa jẹjẹ jẹ yóò máa jẹjẹ kújẹ ó lè lọ́ máa jẹ ẹ̀dọ̀ ọmọ èèyàn ó wà nù ẹgbẹ́ ẹgbẹ́ gbogbo ẹni tó bá ti kú ó rẹ̀ ha ó sì sánú ara rẹ̀ ìwọ ọmọ tí yàbí tọkọjá àpá kí ló gbé ọ lọ sínú ẹgbẹ́ orí ibú ẹgbẹ́ òfò ọmọ wa èèyàn ẹlòmíì mú ni bí sẹ́ mu ọmọ

nínú àgétí omi ṣètọ́ni rẹ̀ wà yẹn ti ń fa ní omi tó gbúrú gbúrú pé ọ́ o ti fẹ́ gun onúgò subhanallah bẹ́ẹ̀ náà ni ẹlòmí ẹ̀rí pé gbaná ni ọmọ àgbà gbaná àtikè iblis oní ọmọ àgbà tára wàlá hawla wàlá quwwata illa billah ọmọ tí ń kọ́ ó lè sọ pé ta ló lè mú títọ́ lẹ́yìn bẹ́ẹ̀ ni wọn náà lọ̀gá àníkọ́ ọjà wọn di orí ibú náà ni. ẹnìkan ọ̀bọ̀ọ̀dù dáwọ́ di orí ibú bẹ́ẹ̀ náà ni látàrí àìláàánú ara ẹni èèyàn máa fọwọ́ ara rẹ̀ para rẹ̀ tọ́lọ̀ kókun so ó lóun wá sẹ́wọ̀n òrìṣẹ́ òun lè máa tẹ̀lé ayé yìí ẹ̀fọ́ amúlé ayé yín ó ti parọ́ ọgbà ọgbà wàá jìyà anábì ó ní téèyàn bá fi para rẹ̀ torí ẹ jẹ́ ká láàánú olúwa ni wala taqtulu anfusakum inna Allaha kana bikum rahima ẹ má fọwọ́ ara yín ṣekú para yín o olúwa jẹ́ aláàánú lórí yín ṣàánú orí ara rẹ máa wẹ̀ ṣàánú orí ara rẹ máa jẹ oúnjẹ tó dáa orí ara rẹ nítorí wúlò tó sara láǹfààní ni kò máa mu ṣàánú orí ara rẹ òtútù mú máa wọṣọ òtútù ṣàánú orí ara rẹ gbòòrò bá mú ọ̀fẹ́ra rẹ̀ lábẹ́bẹ̀ ṣàánú orí ara rẹ̀ ọlágbára láti sùn lórí tìmùtìmù tọ́da má sùn lórí òkúta kọlọ́fẹ́ kọ̀sẹ̀ sàábí ṣàánú orí ara rẹ̀ kọjá ni tó ti pọ́ fẹ́yàwó nígbà tágbára rẹ̀ ti tó fẹ́yàwó mẹ́jẹ ni jọ́kàn má dàgbà dànù òun wòra rẹ̀ adìẹ funfun tí ọmọ ara rẹ̀ lágbà ṣàánú orí ara rẹ̀ yé bábọ́lọ́ máa dákà ìjọba níyàwó ìyàwó ọmọ ẹsẹ gbogbo wàhálà eléyìí torí ẹ abẹ Allah kó ṣàánú gbogbo wa abẹ Allah kó jẹ́ ká lè láàánú ara wa abẹ Allah kó jẹ́ kí gbèsè ayé wa máa dà kárántì nígbà tá à ń sọ̀rọ̀ nípa àánú ìpẹrù Allahu kan wọn wa anabi wa Muhammad sallallahu alayhi wa sallam lolúwa fi gbogbo dáadáa yìí rántí gbogbo àgbáńlá yìí tó ṣe é pé òun ló fi gbogbo dáadáa yìí àtàwọn dáadáa míì kọ́ wa ó ní ìwọ ńlá lórí wa nínú wọ rẹ ní ká máa ṣe àsọlátù fún torí pé Allah àtàwọn màláíkà rẹ̀ náà ń ṣe àsọ̀látù fún un. فاللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وسلم تسليما كثيرا وارض اللهم عن الخلفاء الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر أصحاب نبيك أجمعين وعن التابعين لهم بإحسان إلى يوم الدين وأنا معهم بمنك وإحسانك جلالك وكرمك يا أرحم الراحمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين من الكفرة والملحدين ومن شايعهم اللهم كن لنا ولا تكن علينا وانصرنا ولا تنصر علينا وأيدنا ولا تؤيد علينا واهدنا ويسر الهدى لنا اللهم إنا نسألك بأنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أن تقضي لنا حوائجنا كلها دقها وجلها سرها وعلانيتها أولها وآخرها ظاهرها وباطنها برحمتك يا أرحم الراحمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين قوموا إلى صلاتكم يرحمكم الله